وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته فصل للصلاة نور عظيم تشرق تشرق به قلوب المصلين ولا يناله إلا الخاشعون فإذا أتيت إلى الصلاة ففرغ قلبك من الدنيا وما فيها واشتغل بمراقبة مولاك الذي تصلي بوجهه واعتقد أن الصلاة خشوع وتواضع لله سبحانه بالقيام والركوع والسجود وإجلال وتعظيم الله وتعظيم الله بالتكبير والتسبيح والذكر إخوتي أبواب الأخضر تواتي سورة نقا أنايا إيرون أبواب قدود السنان nínú ìran àwọn nǹkan tó jẹ́ fàbáyé nínú ìran wọ́n tún wá lọ síbi àlàyé nípa pàtàkì ìran ẹ̀rí pé tí abáníkàwọ́ ní ọ̀nà tí wọ́n fi máa ń kọ nǹkan lásìkò tí wọ́n gbé àwọn tí wọ́n máa ń kọ tírà ní ti al-uslub hadith tàhíyàtù sọ̀lá ò ní ó ṣáájú kan tó yẹsẹ̀ tó wá tó máa sọ̀rọ̀ nípa ọ̀ràn yàrá sunan fada'il ṣùgbọ́n tá a bá wo bí al-imam al-akhdari pẹ̀lú àlàyé tí wọ́n bá bọ̀ ẹ pé wọ́n ti parí ọ̀rọ̀ nípa ọ̀ràn sunan yàrá fada'il wọ́n wá sí ṣẹ̀fẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀ràn ahmiyatu sọ̀la pàtàkì ìrun kíkí wal khushu' fiha pàtàkì ìrun àti kéèyàn ó kí bó ti tọ́ àti bó ṣe yẹ pàtàkì ìrun àti kéèyàn ó kí bó ti tọ́ àti bó ṣe yẹ eléyìí tí ó bí ìbẹ̀rù ọlọ́run sínú báyìí nígbà tí yàrá ń kí wọn wọ́n àkàrà wọ́n sọ̀rọ̀ yìí wọ́n gbé wá lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣàlàyé gbogbo àwọn ọ̀ràn ìrànwọ́ àti sunan àti fọ́bọ́ ẹ̀ kábàá lè máa wípé gbogbo ká mọ àwọn ọ̀ràn ìrànwọ́ ká sì máa ṣe ká mọ sunan ìrànwọ́ ká máa ṣe ká fọ́bọ́ ilẹ̀ ká máa ṣe tí àwọn nǹkan wọ̀nyí tí ò bá ti gbé kóṣọ́ ìbẹ̀rù ọlọ́run sọ́kàn wa nígbà tá à ń kírun kò ṣàǹfààní sọ̀dí yẹn tí wọ́n fi fẹ́ kan mú òdìdí abala àlàyé yìí láti fi ṣàlàyé pàtàkì ọ̀run àti ìfarabalẹ̀ nínú ìrìn wọn lè sọ láti nuru náà bóyá wọn ní ìrìn kíkí ó ní ìmọ́lẹ̀ èyí tó tóbi. تشرق فيه قلوب المصلين látara ìmọ́lẹ̀ yìí ọkàn ẹ̀mí gbogbo ẹni tó bá já kírun hmm, ẹni tó bá já kírun ẹ̀mí èèyàn ìmọ́lẹ̀ ó máa ń tàn síbẹ̀ ìmọ́lẹ̀ ọ̀lẹ́ ìmọ́lẹ̀ ọ̀lẹ́ ìdí ìtòjú jẹ́ pé tí bá rí akírun èèyàn mọ̀ pẹ̀lú ìmọ̀ kírun àbúrò ni kódà bí èèyàn lè sọ̀rọ̀ tí kìí kírun tí yàrá bá ṣe rọ́jú rẹ̀ èèyàn mọ̀ ó kìí kírun èèyàn ò rí nínú ìṣiṣẹ́ èèyàn ò rí lójú ẹ̀ lè sọ láti mọ ọ ìrún kíkí ìmọ́lẹ̀ ó wà bẹ́ẹ̀ min Allah subhanahu wa ta'ala àfọwọ́n gbà kí ìṣèwà sí wípé oríire ńlá tó ga òun náà ní kọ́lọ́run ṣìyàn ní akíhùn adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala fún eléyìí lissalati nurun azim tashruqu bihi qulubi qulubu al-musallin ìmọ́lẹ̀ yìí ọkàn mùmìnì ìmọ́lẹ̀ ó yẹ wọn làtò níbẹ̀ bíi àìpé múrí hi yaudu ila nur ọkàn mùsùlùmí tó dákìrùn yóò ní ìmọ̀lẹ̀ ní ìmọ̀lẹ̀ ó tà síbẹ̀ látara ẹ̀rùn kíkí wala yanaluhu illa al-khashi'un èyí tá a sọ yìí ló mọ́lẹ̀ yóò tà sí gbáyà kírun kí ṣe gbogbo ẹni tó kírun náà illa al-khashi'un àyàfẹ́ tó gbódúgbà tó bá ń kírun ìbẹ̀rù ọlọ́run ó máa wà lẹ́nu ẹ̀ kì í ṣe òun wọn ní kí ọ mú kí ọ. fa ìlà àtẹ̀yìntà ìlà sọ́lá fáwọn tó bá ti fẹ́ lọ kírun fàfọ́rọ̀ kọlùbà kàrọ̀nà dúnìyà wà máa fi yà báyìí mí rẹ sófo fàfọ́rọ̀ kọlùbà báyìí mí rẹ sófo mìnà dúnìyà nípa gbogbo tó bá ní ṣe pẹ̀lú ilé ayé wa ma fiha àtàwọn nǹkan tó ń bẹ nínú ilé ayé gbé kó lẹ́mìí rẹ̀ máa mí rẹ̀ ṣòfò kúrò bẹ́ẹ̀. kó àìrójú pẹ̀lú ìmọ̀ akọminú ọlọ́run ọba rẹ̀ mọ̀rọ́kọ́bà kéèyàn máa kọminú kéèyàn máa nífura mọ̀pọ̀ ọlọ́run ń rí mi yẹn ń pè ní mọ̀rọ́kọ́bà ọlọ́run sì ń rí mi o kò gbé sẹ́mi tó bá ti fẹ́ kí wọn ọlọ́run ọba wo alẹ́bí tó sọ́lé ìwọ̀chì ọba tó sọ wípé òun kírun ní tìtorí jẹ ìdojúkọ rẹ̀ ló dojúkọ lórí ẹni tó ń kí òkú nítorí tẹ ẹnìkan nítorí tọ́lọ́ wà á jọ́kì kó o sì di àdìsọ́kàn wípé ana sọ̀rọ̀ ìrun kíkí kò ṣòro rẹ̀. fọ́lọ̀ oníyà kíyàn máa kíyàn kí wàhálì lọ mú yàn lọ́kàn ìbẹ̀rù ọlọ́run kí wọ́n ó bí síyàn lára nǹkan pè ní ọ̀rọ̀ yẹn wàtàwádọ́ lillahi subhanahu nǹkan pè ní ìmúṣẹ́ ìnítẹ̀ríba tó bu rẹ̀ fún ọlọ́run ọba tó ga ìtẹ̀ríba ni tábàní jẹ́ ní ìtẹ̀ríba fọ́lọ́run bíi téèyàn wá lóhun tẹríba fọlọ́n ẹ wá bíléèrè kò sí máa kírun tó lóhun yẹ kírun kò sí tẹríba fọlọ́n ìwárìrì fọlọ́n àti ìtẹríba fọlọ́n yìí tó ń bẹ nínú ọ̀ràn bilkiyam ọ̀nà tá à ń gbà máa ń ṣe bá a ṣe ń nàró yẹn wọ̀rùkú tá à ń rúkú wọ̀sùjúd tá à ń forí kalẹ̀ wọ̀ ìjìlẹ̀ gbígbà bàrà ọlọ́run wàtàwíìlá gbígbé ọlọ́run ọba tóbi bitakrir pẹ̀lú Allahu akbar wàtẹ̀síwìr pẹ̀lú subhanallah wàdík pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ rántí ọlọ́run tá a máa ń ṣe nínú ọ̀ràn yẹn khushu'un wa tawadu'un lillah. ìkówárí fọlọ́run àti ìnítẹ̀ríba fọlọ́run ní ti gbogbo ẹbí nìyẹn àfààní tó bá wá rí bẹ́ẹ̀ fàháfíìdù aláṣàláàtì kíyèsí ìrun rẹ o kíyèsí ìrun rẹ má fi ṣàwẹ́wà o fa innaha a'zamu al-ibadat torí pé ìrun tẹ́ rí òun ló ga jù nínú àwọn iṣẹ́ ìjọsìn gbìyànjú yọ sàká bí èkìrun ọ̀tàn rẹ̀ jẹ́ bí ń lọ hajj bí èkí wákàtí márùn kò rí bí ṣe sí làfáàfù sàkófà iná ha ha ọgbọ́nmọlẹ̀ ìbàdà torí pé òun kíkì òun lè tó ga jù nínú àwọn iṣẹ́ ìjọsìn wala tatruku shaytan yal'abu bi qalbi má gba ìṣòláyè láti lè máa fi ẹ̀mí rẹ̀ ṣeré nígbà tó bá ti wà lórí ọ̀run wala tatruku wọ́n fún èṣù láàyè wọ́n jùlẹ̀ kó wá fi ráyè máa ṣe kí ni o yẹlẹ̀ abúlé kọlùk kó wá máa fi ọkàn rẹ̀ sí lórí ọ̀rọ̀ wàyà ṣùgbọ́nlùkà ansọ̀láàtì tí ó fi wá kó àìrójú bá ọ nínú ọ̀rọ̀ tó ń kí hátà débi pé àìrójú tí bá wọn yóò pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ hátà débi pé ìyá mi sàkọlù bàk ìmọ́lẹ̀ ọlọ́run ti ń bẹ nínú gbáyà rẹ gẹ́gẹ́ bí akírun yẹn èṣù ó sì pa ìmọ́lẹ̀ ọ̀hún yóò pa rẹ yóò pa náà tẹ́fà rẹ lónìí kírun kírun kírun náà ẹ̀ ní rí erí pa ọ̀run yẹn ìyẹn ló ń ṣẹlẹ̀ lásìkò táwọn wà ẹlòmíràn kí wọn yẹn ẹ ní lórí pa ìrún yẹn lára ìrún yẹn ò lè kọ̀ bàjẹ́ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́run inna salata tanha anil fahshayi anil fahshayi wal munkar ìrún èyí tí wọn gbà bàjẹ́ lọ́wọ́ yẹn ó ní ìrún téèyàn bá kí pẹ̀lú khushu' gbogbo àyè tí ń kírun tésù ti fi ọkàn rẹ̀ ṣeré lọ lórí ìrun títí èso padà pa ìmọ́lẹ̀ ìrun tí ń bẹnu gbáyà rẹ̀ èso pa wọ̀yà àríwáká ìlàzọ̀tì àníwárí sọ̀la èso sì hánà fún onítọ̀hún adùn ìmọ́lẹ̀ ìrun kíkí yóò hánà rẹ̀ kò ní jẹ́ kó onítọ̀hún orí àǹfààní yẹn fàálẹ́ àfààní ìdọ̀wọ́ rẹ̀ gbìdàwọ́ mọ́kànṣọ́ fìyà kó dún ní má ìmọ̀ ajé kí wàá rírì ọlọ́run kó bá ọ nínú ọ̀run rẹ̀ tó bá ń kí fa innaha torí pé ìròyìn tó bá ń kí bẹ́ẹ̀ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run àti wàá rírì ọlọ́run tẹ́nìhà anil fahsha wal munkar irú òun báyìí òun ló lè kọ́ ìwà alfàṣà àti ìwà tí ò dáa ìwà tó kàn kọ tẹ̀sìn kọ òun ló lè gbà á lè lọ́wọ́ èèyàn o bí sábàbí lọ fọṣọ ìfìhà látara pé ìgbàtíwọ náà ń kírun ọ̀hún alùpùpù ìwárí ìfọ́nà ó wà nínú ẹ̀mí rẹ̀ nígbà tó ń kírun fasta'in billah ọdọwọ́ rẹ̀ wọ́n rẹ̀ wọ́n lọ sọ́dọ̀ ọlọ́run iná ìlúkọ́yọ̀rọ̀ mùsùtàánì torí pé ọlọ́run ọba ọba dẹ́dá yìí olúlo oríjù lẹ́ni tá a máa wá ní olùrànlọ́wọ́. àlàyé tá a fà sọ gbẹ́rẹ́ ahmiyatu alkhushu'i fi sọla abẹ́ẹ̀kọ́ tàbá fẹ́ fún ní hẹ́dì ṣùgbọ́n alimami al-akhdari àwọn gbé ọ̀rọ̀ yẹn wá sẹ́yìn lẹ́yìn gbàtà tí kọ́kọ́ sọ̀rọ̀ ń pa àwọn fọ̀rọ̀ ìdùn ẹ̀ asàlàyé fún wa pé eléyìí túmọ̀ sí pé ìlànà ìkọ́ nǹkan ayé òde òní ti yàtọ̀ sí tàtẹ̀wá ìkíní kejì ló sì ní tìtorí ló ní tìtorí àfáà ti sọ àwọn fọ̀rọ̀ ìdùnnú wọn ti sàlàyé gbogbo ẹ̀ fún wa wọn wá fẹ́ di olú wa wípé gbogbo bá a bá ṣe lò náà tí ò bá ti bí kòṣó kò sàǹfààní lójú kí wọ́n wá gbé ọ̀rọ̀ nípa àlùkòṣó pàtàkì kéèyàn ó máa kó rìnrìn fún bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́n tẹ̀yìn bá ń kírun kéèyàn máa sọ ìrún kíkì di awẹ́wà torí pé nùtà bá pẹ̀lú awẹ́wà tá a kà tán èèyàn ó kà máa kí lásán kò ní lápá tó yẹ kó lá nínú ìgbésí ayé rẹ̀ kọ́nà ọba kí kó ṣàánú wa kó sọ wọn bẹ́ẹ̀ tí a bá sì wà àwùjọ wa lénìí akírun pọ̀ ṣùgbọ́n ẹni tí kò ṣọ tó wà nínú rẹ̀ ó mà níwọ̀n àwọn tó lọ́run sì ṣàdéhùn oríire ọ̀là fún ọlọ́run qad aflaha al-mu'minun alladhina hmm, hum fi salatihim khashi'un àwọn tó sọ wípé nínú ìrìn wọn ò kò ṣọ tó bá ti ń kírun ìwárìrì fún bẹ̀rù ọlọ́run máa ń wà nígbà yìí kọ́nà ọba kí ọmọọṣẹ́ ṣe dáadáa báyìí fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa. náà bàtà àfa parí ọ̀rọ̀ lórí abala yìí wọ́n tún tẹ̀síwájú nípa ọ̀rọ̀ wọn. fọ́sùn للصلاة المفروضة سبعة أحوال مرتبة تؤدى عليها أربعة منها على الوجوب وثلاثة على الاستحباب فالتي على الوجوب أولها القيام بغير استناد ثم القيام باستناد ثم الجلوس بغير استناد ثم الجلوس باستناد فالترتيب بين هذه الأربعة على الوجوب إذا قدر على حالة منها وصلى بحالة دونها بطلت صلاته فصل الطبي على يورو ميت الليل للصلاة المفروضة أفهم إن تجمع ورايا أصباء الظهر الصبح الظهر العصر المغرب والعشاء àwọn ìwọ ọ̀nà yẹn mọ́ra àwọn yìí àwọn náà pè ní sọ̀lá sọ̀lá tó lọ fòrò lọ àwọn ìwọ tó jẹ́ ọ̀nà yẹn lọ́dọ̀ gbàlẹ́wà lórí àáfàá ní ìṣesí méje kan bẹ fún wa sab'atu ahwal ìṣesí méje kan bẹ fún wa murattabatan àwọn ìṣesí méje yìí a tó àwọn ìṣesí yẹn a tò wọ́n tẹ̀léra wọn lẹ́sẹẹsẹ òní wọ́n tẹ̀léra wọn tuadda alayha arba'atun minha a máa ń lo mẹ́rin nínú àwọn àṣẹsí méje mẹ́rin bẹ́ẹ̀ a máa ń lò ó alẹ́ ìjọ a gbé ìdájọ́ ọ̀ràn yẹn lórí nínú àwọn àṣẹsí yẹn wà thalathatun alẹ́ al-istihbab mẹ́ta tó kù lórí nàmbà fẹ́ẹ̀lẹ́ béèyàn bá ṣe èèyàn ó gba ládà ṣùgbọ́n kì í ṣe ọ̀ràn yẹn mẹ́rin àkọ́kọ́ jẹ́ kíni o alẹ́lójú mẹ́ta oúnjẹ alẹ́ istihza fẹlẹ́tì alẹ́lójú ìṣesí mẹ́rin àkọ́kọ́ tó jẹ́ pé ọ̀ràn yẹn òní awwaluha àkọ́kọ́ rẹ̀ alqiyama ghayr istinadi ìṣesí ìgbẹ́ fún rẹ̀ lẹ́ẹ̀fì wípé gbogbo nǹkan ló máa ń ní àdámọ́ rẹ̀ nínú àdámọ́ àyàn òun náà ní kéèyàn ó kì nínú àwọn tí wọ́n fi ń mọ̀ pé èèyàn ń kírun oríṣiríṣi àwọn orígun ló kún òun ṣùgbọ́n tí ìnáwó yẹn wà obvious pé kí ni ń ṣe òun kírun alqiyam wa qumu lillahi qanitin ká kírun gbẹgẹ́ rìstì náà dé láì fara tì nǹkan kan ìṣesí ọ̀ràn àyàn ló jẹ́ nínú àwọn ìṣesí méje tó ń bẹ fún un. fún mọ̀lẹ́pẹ̀ yà á mọ̀ bísítì ní adé ìkejì òun náà ni pé èèyàn lè kírun kéèyàn fara ti nǹkan bóyá ni ti àárọ̀ ń ṣe àbí bí wọ́n ṣe ń kírun yẹn ẹ̀yìn yẹn ti gùn ó sì ń pààyà pé àwọn ṣubú wọn fẹ́ bẹ̀rẹ̀ ti nǹkan. bákan náà fún maljulos bugiri stinade jíjókòó nínú ọ̀run láì ní farati kankan fún maljulos bistinade lẹ́yìn ìgbà náà tí ìdíkà abídínú bá fà á èèyàn sì tún lè jókòó kéèyàn fara ti nǹkan. فالترتيب بين هذه الأربعة على الأجوب kéèyàn wá tó ọ̀rọ̀ yìí bá a ṣe tó tẹ̀léra wọn yìí mẹ́rẹ̀ẹ̀rin bá a ṣe tó ọ̀ràn èèyàn ló jẹ́ o èèyàn ò lè ṣe bó ṣe wù yẹn o àkọ́kọ́ kánà wò ká má fara ti nǹkan kan ìyẹn nípìnlẹ̀ tí ọ̀bá wa ṣe é ṣe mọ́tò kan kánà wò ká fara ti nǹkan kájòkó tàbí kó ti di méjì wá kájòkó ká má fi ara ti nǹkan ìyẹn nípìnlẹ̀ tí àwọn nǹkan kan bá wá ṣẹlẹ̀ tí ò ju kí ìjókòó láì farati nǹkan yóò rọrùn ká wá farati nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn àfààní fatartib bayna hadhihi al-arba'ati ala al-wujub ká tó nǹkan yẹn bó ṣe tòtò lera wọn yẹn ọ̀ràn yẹn ni torí pé idha qadara idha qadara ala halatin minha tẹ́nìkan bá wá ní kápá lórí ìṣesí kan nínú àwọn ìṣesí mẹ́rẹ̀ẹ̀rin yẹn wàsọ́là hálẹ́tì ìdùnnáhà èyí tó ní kápálẹ́ lórí òun kò wá ṣe ó wá lọ ṣe èyí tó yàtọ̀ sí yẹn bàtọ̀ láti sọ̀rọ̀ àtọ̀ ìwọ̀n ẹni yẹn ti bàjẹ́ o kí ni túmọ̀ ọ̀rọ̀ èèyàn ní kápá láti kírun nínà rẹ̀ láì fara kankan wàá bẹ̀rẹ̀ sí kírun kó fara ti kankan àfáàní ìwọ̀n ẹni yẹn bàtọ̀ láti sọ̀rọ̀ àtọ̀ ìwọ̀n ẹni ti bàjẹ́ ẹni tó yẹ tó yẹ tó ní kápá kó jókòó láì fara ti nǹkan kan nínú wọn ajókòó wọn fara ti nǹkan nínú bàtàlá sọ̀rọ̀ àtọ̀ torí pé àtò tẹ̀lé ìgbà tí nínàró láì fara ti nǹkan tó bá dì sòro ló tó kan ká nàró ká fara ti nǹkan ó pé kò sí tó màmá òun fara ti lórí wọn àgbà tó jókòó ó tó fara ti àfáàní bàtàlá sọláàtù inú ẹni yóò ti bàjẹ́ o gbogbo nítorí àwọn sọ́nà alukọ̀rán pé wà kó mú láyé kọ̀ọ̀nìtì. wàfẹ̀láfẹ̀tù lẹ́tì alẹ́ ìsìtìfìgbà eléyìí tá a sọ ìwé máa ṣàkíyèsí ẹlòmíì kódà ẹlòmíì yóò jáde kúrò nínú mọ́sáàsì nínú sáfù ìmáàmù tí ní sálámù wọn ṣàkàrà lọ́wọ́ yóò kà lọ́fọ̀ ìwé tí kò fẹ́ kó gba ààyè tó ń sábà máa ń jókòó sí yóò wà lójú kò síbẹ̀ ó lè nàṣẹ wájú kọ́ mọ̀ sàtáyà ń retí kí mọ̀ mọ̀ sálámù ní máa ń ṣẹlẹ̀ dáadáa pàápàá jọ àwọn mọ́sálásí àgbòlé táwọn àgbàlagbà pọ̀ sí inú tó kí yẹn ti bàjẹ́. wọ́n fẹ̀lẹ́ fẹ̀tì lẹ́tì alẹ́ ní stéèdà mẹ́ta èyí tó jẹ́ wípé lórí nọ́mbà fẹ́ẹ̀ni téèyàn bá ṣe èyí gbàládà ṣùgbọ́n kì í ṣọ̀ràn yẹn. يعني يصلي العاجز على هذه الثلاثة المذكورة على جنبه الأيمن ثم على الأيسر ثم على ظهره ọ̀nà mẹ́ta yìí ẹnìkan máa ń bẹ gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ síwájú yìí pé ká nọ̀rọ̀ gbogbo ọ̀nà tá a sọ síwájú yẹn kò ní kápá láti lè ṣe kò ní kápá bó ti wulẹ̀ kó ma wọ́n ní wú ẹni yẹn àwọn ọ̀nà mẹ́ta tí ń bọ̀ yìí bó bá ṣe òyìn lòun ṣe lè ṣe tó bá wù ó lè gbé kàṣíwájú ó lè gbé sẹ́yìn èyí tó wà lẹ́yìn ó lè gbé síwájú kí ni nǹkan náà wọ́n ní iye àyìnsọ́lì yàrá àjùsọ̀ àlàhàdì ìfàlàfàtìmọ̀ wúrọ́ ẹni tí agara bá dá tí ò lálàáfíà ó lè kírun pẹ̀lú ọ̀kan nínú àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ sọ yìí ala janbihi al-ayman ó lè fi ẹ̀gbẹ́ ọ̀tún ó lè fi lélẹ̀ kó fi kírun thumma ala al-aysar ó sì lè fi ẹ̀gbẹ́ òsì ó lè fi kírun thumma ala zahrihi mustalqiyan ó lè fi pàkọ́ lélẹ̀ fi kírun fa in khalafa fi thalatha tó bá wá ṣe nípasípayọ bóyá àwọ̀ ọ̀tún la kọ́kọ́ ti ṣèwájú ó kàn fọwọ́ sí kó lu ọ̀tún ó lágbára láti lè lu ọ̀tún kó lu ọ̀tún ó lọ lu sí àbólágbára láti lè lu ọ̀tún àbósí pẹ̀lú ọlọ́fẹ̀ ìlélẹ̀ àbúgbé kan síwájú kan wọn ni lamtabtul salatu irun rẹ̀ ò bàjẹ́ níbi fífẹ̀gbẹ́ lílẹ̀ ọ̀lẹ̀ torí pé ó ti wà lẹ́nu tí agara dá ìrùn rẹ̀ ò bàjẹ́ pẹ̀lú títò yẹn. والاستناد الذي تبطل به الصلاة القادر على تركه هو الذي يسقط بسقوطه وإن كان لا يسقط بسقوطه فهو مكروه. wọ́n ní ẹ̀rí pé àsọ̀rọ̀ nípa kéèyàn ó fara ti nǹkan wọ́n ní wà ìsìnádù lẹ́nu tẹ́tùmù bí ìsọ̀láàtù kọ́ọ̀dù wọ́n ní fífi ara ti nǹkan èyí tó lè ba ìrun ẹni tó ní kápá káàárẹ̀ òṣè tó lè ba ìrun ẹni yẹn jẹ́ pàápàá jùlọ ẹni tó lágbára wọ̀lẹ́bí yẹ́sọ̀tún sọ̀kòtì wọ́n lè tó ṣe wípé ibi tó ti lọ sí nǹkan yẹn nínú ìrun ọjọ́ ìdí tó ṣe wípé bó o bá ṣe nǹkan yẹn yóò bá orígun ìlú tó ń ṣe lápèjúwe àwọn orígun ọ̀run kan bẹ tó yẹ pé kò sí bá a yẹ fẹ́ sí agbúdọ̀ dúró ni ká má fara kàǹkàǹkà kìyàm jùlọ́s àròkó wọ́n máa ṣe àṣà ṣùgbọ́n àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ ìrun tó ti pé bùkátà lè béèrè kéèyàn fara ti nǹkan nígbà tó yàgbá ń kírun tó sì jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò sí nínú àwọn nǹkan tó sọ wípé yes but two be supported wọ́n lọ àwọn nǹkan bẹ́ẹ̀ kò lè ba ẹ̀rùn jẹ́ wal istinad alẹ́rì tẹ́pítọ́lù bí sọ̀láàtù kọ́ọ́dù alàtẹ́rìkì yìí huwa alladhi yes but two be supported wà nǹkan láyé yes but two be odidi àlàyé lórí alistinat ntafa ń ṣàlàyé òun ni wíwá nǹkan kan kéèyàn gbára lé téèyàn bá ń kírun eléyìí ejus ó lẹ́tọ̀ tí èèyàn bá wà nípò ẹni tó kágara láti lè dúró tọ́ kó kírun ó lè fara ti nǹkan àwọn afáṣìgbà láyé fẹlẹ̀ wọ́n ní ṣùgbọ́n nígbà míì wal istinadu lẹ́rìí tábùtò lùbí ìsọ̀lá tó ń kọ́ ọ̀dẹ̀rẹ̀ ala tẹ̀rìkì ẹlòmíì wà lè filifilẹ̀ wípé òun ò fẹ́ fi ara ti nǹkan rọ̀bì alqadi ẹni tó lágbára láti lè má fara ti nǹkan òun ní kápá láti má fara ti nǹkan tó ń bá fẹ́ kírun wọ́n ní ìwà farati nǹkan alẹ́rìí tẹ́tùn bí i kọ́ọ̀dì alàtàrkì ẹni tó wá ní agbára tó wá fi àti farati nǹkan lẹ̀ nígbà míì àìmọ́ farati nǹkan yẹn èyí tó lè kó bá wọn ìgbà míì bẹ ó ní àdìsọ́kà pé wọn ò ní farati nǹkan bẹ́ẹ̀ dẹ̀ ni àìmọ́ farati nǹkan yẹn nígbà míì ó lè kó bá ó lè bá rẹ̀ jẹ́ wọ́n àbúrò alqadir wọ́n ní irú èyí táwọn ń kọ̀nsídà kó lè bá àwọn ọ̀jẹ̀ ìwé lẹ́bi yẹ́sì kan ti lè sòkòtì òun lèyí tó ṣe wípé nǹkan tí olóhùn fẹ́ fi ara tì yẹn tó bá fi ara tì nǹkan yẹn tí nǹkan yẹn bá wúra ẹ̀ wọ àìdọ̀ yẹ́sì kan wàdí yẹ́sì kan tó lè sòkòtì sòrú àwọn nǹkan tí èèyàn ń fara tì báwọn tó yẹ pé tó bá fara tì lórí ìrìn tí nǹkan yẹn bá wù lẹ̀ èèyàn lè wù lẹ̀ wọ́n ní wù nǹkan báyẹn kò lè ba ọ̀rọ̀ yẹn jẹ ìwọ bàjẹ́ lórí ìfara tí wọ́n kàwé wọn ni wà nǹkan náà ẹsikútù bìsùkútù yìí fọwọ́ mọ̀kọ́ tó bá lè gbé pé nǹkan tó gbé pé bá lè kó fẹ̀yìntì tó bá ṣubú o lè ṣubú nǹkan tó lè mú ọdún ni tí bùkátà ò dẹ̀ bí èrè fún kéèyàn ó ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ṣe sí yẹn wọ́n ní màkọ́ òní nítorí ṣàlàyé lè fún wa ní wípé fífi ara ti nǹkan ó gbúdọ̀ jẹ́ wípé làwọn kan ló fà wá bí masala yẹn àwọn afọ àwọn òun pé ṣe téèyàn bá lálàáfíà gan téèyàn bá fara ti nǹkan sóbà jẹ gan yìí sóbà mú gan ìran ọ̀ràn yìí wọ́n wá sọ ìdí tó fi rí bẹ́ẹ̀ ìfarati nǹkan èyí tó ṣe wípé nǹkan yẹn lè mú tó bá wú lẹ̀ tí wọ́n ní oṣù bí akata lórí ìrìn làwọn fi sọ wípé irú nǹkan yẹn náà ìrún ti bàjẹ́ torí pé ó lè ṣokùnfà ìtumọ̀ yẹn rẹ̀ ṣùgbọ́n dẹ́gbẹ́ ní tẹ̀yìn lọ fara ti yẹn ní tó lè gbóyàn dúró ni tí bùkátà àkọ́dìrù sì yọ tí bùkátà ò béèrè kó fara ti nǹkan yẹn wọ́n ní mọ̀kọ́ òní wọ́n ní wàá náà wọ́n ní ṣùgbọ́n ìrìn náà fi làǹtì fàyàjú ìṣòro kọ́ọ́dí ó lẹ́tọ̀ fún ẹni tó bá lágbára tó lálàáfíà alẹ́lẹ́kẹ̀yàn láti lè kí nínà ayélu sọ̀lẹ́ ẹ̀ha ọ̀gá àlìsà ẹni tó lágbára láti lè kí nínà fílà ó lágbára àti nàró wọ́n ló lẹ́tọ̀ ó bá wúyàn ìyẹn lè kí ní dùkú. tàwọn wíì bó ti tó nǹkan. pé téèyàn fẹ́ yàn níbi àwọn tàràwì èèyàn lè jókòó kí nǹkan kan bá ṣiṣẹ́ kọ ọmọ lásìkò jókòó kọ ọmọ bá kí kò sí nǹkan tó ń ṣe wọn ní ìyẹn wọlé níbi àwọn náfìlà èèyàn sì lè fẹ́ jí tahajud torí ọkàn fíìlì wípé tahajud lọ́yìn kìyàmù lẹ́yìn kéèyàn òkè níjókòó wọ́n ní yọjú kódà kéèyàn lágbára àti nàró èèyàn lè fi ìfẹ́ àfẹ́ kì í lójoko wọ́n ní lọ́tọ̀ torí pé kì í ṣe àwọn ọ̀ràn yẹn. ṣùgbọ́n o wọ́lẹ̀hu nísfu ajurul qa'i wọ́n ní bẹ́yìn bá wá kí bẹ́ẹ̀ èèyàn ó gba ìlàjì ládàá ẹni tó nàró ìyẹn níbi ọ̀run náfìlà bó tilẹ̀ jẹ́ pé ní tí wọ́n sọ yìí kò sẹ́yìn kò sí mọ́lẹ́kù kò sí ẹ̀rí pé yóò yọ ọgbà ìdajì ládàá kò sí ẹ̀rí sọ̀tọ́rí pé náfìlà ìyẹn lè kí nínà ìyẹn sì lè kí ní níjòkó yàtọ̀ sí ìrìn ọ̀ràn yẹn wọ̀nyí ayélujára àjà àlísà wọ́n lè yẹn lè wọ ìrún náfìlà kéèyàn ó bẹ̀rẹ̀ rẹ̀ níjòkó wọ̀nyí kó mo bá àrẹ̀ rẹ̀ àlè o sì tún lè fi nínú ìlú náà kó tó kí tán kó tún lè dìde padà. ilà ayọ̀ ìlà ha kọ iman wọ̀nyẹ́ jùlọ ṣùgbọ́n àdàdà ilà ayọ̀ ìlà ha jìnnìyà tó kẹ̀yà mìíràn wọ̀nyẹ́ kẹ́ni ó jùlọ ṣùgbọ́n àdàdà. ìgbà wo lèyìn ò lè ṣe bó ṣe wù nínú ẹ̀ wọ́n lẹ́rìí wípé èèyàn lè wọ́n ní ìrún náfìlà níjókòó tó lè pé ìjókòó yẹn bẹ̀rẹ̀ wọ̀yàkúnú bá àdàrà rẹ̀ kí yóò sì tún padà tún dìde wọn lọ lẹ́tọ̀ ìgbà wo lè wọlé ṣe báyìí wọn ni ilá ayé ẹ̀dùkúlà akọ ìmà wọn tó wọ pé náfìlà èèyàn bẹ̀rẹ̀ ìnáwó lèèyàn ti ń kí lọ wọ̀yàjúlé ṣùgbọ́n àdàrà rẹ̀ òtún wáyà òtún wáyà jókòó tí èrè ẹ̀dùn kankan ṣe é yàn wọn ni ìyàwó lẹ́tọ̀ bákan náà ilá ayẹ̀rẹ̀ ìlàhà lóníyà tìlùkìyà fìyà wọ́n lè tí ò tún wọlé òun náà bẹ́ẹ̀ pé àníyàn pọ̀ fẹ́ kí nínà rò ló dà tó fi wọnú ọ̀rọ̀ yẹn fàyàmùtẹ́ni ó jùlọ sòrò bá a dàda àríkà wọ́n ní wọ́n kọ̀ láàrin irú náfìlà bẹ́ẹ̀ wọ́n kọ̀ fún ni torí pàdéyàn tó fi wọnú náfìlà àníyàn pé yóò kí nínà rò títí tó fi kìtàn nìtàn ṣùgbọ́n àwọn àlàyé yìí tafasil ni wọ́n jẹ́ látọ̀dọ̀ àwọn afa malikiya láti ṣàlàyé fún wa wípé èèyàn lè jókòó kírun náà fìlà láti bẹ̀rẹ̀ dópin kódà kéèyàn ò ní kápá láti kí àmọ́ ìrìn ọ̀ràn yẹn èèyàn ò lè jókòó kírun ọ̀ràn yẹn ẹni tí ó bá kágara tí ò lálàáfíà ò nìkan ni fún ní àǹfààní eléyìí first one. يجب قضاء ما في الذمة من الصلوات ولا يحل التفريط فيها ومن صلى كل يوم خمسة أيام فليس بمفرط ويقضيها على نحو ما فاتت إن كانت حضرية قضاها حضرية وإن كانت سفرية قضاها سفرية سواء كان حين القضاء في حضر أو في سفر والترتيب بين الحاضرتين وبين يسير الفوائت مع الحاضرة واجب مع الذكر أفاني إقمت إليه يجب قضاء ما في الذمة من الصلوات أنا يجب كي يوصل بسيط máa fi àfihàmàtì ìtọ́ba ń bọ̀ lọ́rùn èèyàn mìíràn sọ̀là wa àwọn gbèsè ọ̀run téèyàn jẹ sọ́run mìíràn sọ̀là wa tún ní àwọn ìran ọ̀nà wo lèèyàn lè fi jẹ gbèsè ọ̀run sọ́run òun náà ní pípẹ́ nìkan sọ pé bóun sì sì wáyé o òun ò tí ti di gbèsè nìyẹn torí pásítọ̀ sọ̀lá tó làásùn ó ti kí ni o ó ti lọ. àwọn malikiya àwọn sọ wípé dandan ni kéèyàn san ó sì bẹ́ẹ̀ ní àwọn olùmọ̀ọ́sì tán ní tásìkò ń bá ti lọ kéèyàn má san padà má torí pé lọ́wọ́ ní gbàmá inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ṣùgbọ́n àwọn malikiya wọn ni ọ̀ràn yẹn ní kéèyàn san padà torí gbogbo ìṣèlú sọ ti ọ̀rọ̀ wọn ni yajibu qada'u ma fi dhimmati min as-salawat ọ̀ràn ẹ̀yàn ni kéèyàn san gbèsè tí ń bẹ lọ́rùn èèyàn nínú àwọn àrùn tó bọ́ mọ́yà lọ́wọ́ wàlá ẹlò tọfọ ètò fìyà èèyàn sì gbọ́dọ̀ sí àṣẹ ètò wá kí àsùbà kò tún wá ní àsùbà pé ìrun méjì náà lójọ́ lọ́n lójú àsùbà àti ìrun ìṣá nítorí pé bọ́lá ń sọ́nà ìyàwó anábì ọlọ́run tó ṣáájú náà ni pé gbogbo wà láàṣọ láàárọ̀ àti nìkìlò láṣàlẹ̀ tààrọ̀ ònìkókó àti tààlẹ̀ ádá ìwà tafrit àṣẹ ètò nìyẹn wa man salla kulla yawmin khamsata ayyam ló fi jẹ́ kí gbogbo ẹnikẹ́ni tó bá ń kírun lẹ́ẹ̀ márùn-ún ومن صلى كل يوم خمسة أيام فليس بمفرد ويقضيها على نحو ما فاتته وان بجان كان تبانكي كل يوم لجو جمع خمسة أيام ودجو جو مام إنهم تعلمون بأنه تنكي وقت ما هذا هو العصر مما يكون في بعض الأخطاء الطبيعية مطبعية أن كان تنبان كيوم ni ẹ̀ẹ̀márùn ó kásùmá òkè àìlà òkè pé fàlẹ́ǹsà ti mú fọ̀rọ̀ tó àìlẹ́pẹ́ nufurit látara ifrọtu tafurit alẹ́pẹ́ ni wọ́n ní ẹni tó ṣàṣejù àbí ẹni tó ṣe wípé àwọn àwọn tó jẹ ìrún odidi ijọ́ márùn ní kílò ojoojúmọ́ bó jẹ ìrún oṣù mẹ́rin. tó wá lọ máa kí lójoojúmọ́ ìrìn ọjọ́ márùn márùn márùn márùn márùn márùn náà kí àsùbá mélòó ni àsùbá márùn wọn ni tó bá ń ṣe báwọn lójoojúmọ́ wà lẹ́yìn sá ìfàlẹ́ sábìlì fúrútì wọn ni àgbọ́dọ̀ sọ pé ó ṣàṣejù. wọ́n yà kọ́ yíya aláǹdáhùn náà fà tẹ̀tù nítorí pé òun tó bá bọ́mọ lọ́wọ́ yóò máa san lọ́nà tí òun yẹn fi bọ́mọ lọ́wọ́ náà nǹkan náà ti xadọ̀ríyà tó bá yẹ pé ìwé yẹn ìwé yẹn bọ́mọ lọ́wọ́ ní ìbọ́mọ lọ́wọ́ ìdájọ́ ẹni tó wà lé tí kìí ṣe tó wà lọ́wọ́ ìrìn àjò kọ̀dọ̀ xadọ̀ríyà yóò sàn ìwé yẹn ní sísan ẹni tó wà lé náà lápèjúwe zuhọ tó bọ́mọ lọ́wọ́ ilé ló wà mẹ́rin yóò sàn ní mélòó mẹ́rin náà wọ́n ní ṣùgbọ́n wa nǹkan náà ti sàfàríyà tó yẹ pé ìwé yẹn ìwé àjò ló bọ́mọ lọ́wọ́ kọ̀dọ́ha hmm? safariya yóò san ní kíni o yóò san ní san yẹn orí àjò nínú àjò náà yóò fi kí mélòó yóò fi kí méjì. sàwa òǹkà màhínà kọ̀dọ́ yálà nígbà tó fẹ́ máa san gbèsè òun fi hádọ̀rí yálà ó bẹ́ẹ̀ lé ní àwòfin safari àbúmbẹ̀lẹ́wìn àjò. àlàyé tí wọ́n ń ń bì yìí ẹ̀rí pé nínú àwọn ọ̀tá nǹkan tí ń kà á bọ̀ náà ọ̀rọ̀ àfáà wọ́n ṣe lálàyé fún wa pé àwọn èèyàn kan bẹ tí wọ́n jẹ yọ bóyá ò ṣe nǹkan tí wọ́n wà ní yóò dá ìrìn yẹn padà kódà kọjá òjijì oṣù kan yóò dá ìrìn yẹn padà gbogbo ọ̀run tó kí lásìkò yẹn gbogbo ẹ̀ kò lálàáfíà yóò wá dá ìrìn yẹn padà sòtẹ́yìn bí wọ́n ń sàn yín ojú oṣù kan tó fẹ́ dá padà tó wáyé kúlójoojúmọ́ ìrìn ọjọ́ márùn-ún márùn-ún márùn-ún márùn-ún márùn-ún márùn-ún náà kí àwọn afáà pọ̀ lórí irú àwọn kan báyìí ká tó lè sọ pé èyàn ó dá ìrìn ọdún kan padà ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ní àkíyèsí lọ́dọ̀ àwọn olùgbẹ̀sìn torókó mọ́sálà kan bẹ́ tí àwọn afáà tí wọ́n sọ̀rọ̀ ọ̀pọ̀ lórí ẹ̀ ẹni tí ó ti bàlágà nígbà tó wà ní ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí ká sọ pé ọmọ ọdún mẹ́rìnlá ló ti bàlágà nígbà tó sì bàlágà ìrún ti di kíni fún o ó ti dọ́nà yẹn lé lérí kò wá kírun kó tó bẹ̀rẹ̀ sí máa kírun ó ti wọ ọmọ twenty two years kó tó máa kí wákàtí márùn kó wọn à ní irun èyí tí ò kíyàn bọ̀ ní òṣìṣẹ́ wọn bẹ̀rù àwọn àbáwọn yóò san gbogbo ẹ̀. bóòlù ṣe afẹ́ sí ọdún mélòó ni ọdún mélòó ni ó fi kí ọdún méje tọ yóò wá lọ sàlùwàlà lọ́ba lè kí oṣù méjì lójúmọ́ ẹ̀jẹ̀ kí oṣù méjì sọ̀rọ̀ náà àwọn tí wọ́n sọ léyìí òtún àwọn mìíràn àwọn afọ àwọn ńlá wọ́n ní àfún ní ọdún ìpètọ́ kò mọ ní kó àforíjì lọ́dọ̀ ọlọ́run ìgbà tó ti mọ kó máa kí kó sì máa yẹn náà fìlà tó pọ̀ láti lè máa fi wá ojú rẹ̀ ọlọ́run ọlọ́run kò sànù lórí èyí tí ó bá òun lẹ́ni tó ti bàlágà tó ń òkè ṣùgbọ́n àwọn afáà mi wọ́n tàṣà dáadáa lórí ẹ̀ pé kò sí ní tó jẹ bẹ́ẹ̀ yóò kí gbogbo ẹ̀ torí pé ó ti bàlágà bí bàlágà ti bà láwọn àsìkò yẹn kì í dẹ̀ sí pé kò gbọ́ ṣùgbọ́n láwọn èèyàn tí wọ́n ń kírun tí òfin kí ẹ yóò dá padà ṣùgbọ́n èyí tó tẹ̀sán wallahu a'lam òun náà ni pé mọ̀ṣákọ̀ yóò wà ń bẹ̀ ìnira yóò wà ń bẹ̀ èyí tó dójúlówó èyí tó tún bá gan-an kò ní rí kí bọ̀rọ̀ ẹni tó ṣe pé látòun ló ti jí láti bí aago mẹ́wàá ló ti ń san gbèsè rẹ̀ ọ̀sán wọ bí aago márùn-ún oníkó wọn fẹ̀gbẹ́ nílẹ̀ rẹ̀ jíjí tí ó jì gan irun ojúlówó tàṣùbà àjọ òun aago mẹ́wàá ọ̀sán ló tó jí àwọn afáàní sẹyàkúnù fún ìmọ̀ṣàkọ ìnira máa wà bẹ́ẹ̀ so irú ẹ̀ ní eléyìí tí wọ́n sọ ń bò yìí pé kọ́ máa san márùn máa jẹ́ márùn márùn márùn lójúmọ́ <laughs> wípé àlè pé ní aláṣejù irun téèyàn sì máa jẹ ńgbà míì ẹnìkan lè wà lórí ìrìn àjò àpèjúwe kò láǹfààní àti kí zuhu kò láǹfààní àti káàsì gbàtí ó padà wá wọlé agubi agun mẹ́wàá alẹ́ sẹ́wọ̀n pásìkò zúrà àti asùrù ti lọ abẹ́kù tó bá fẹ́ san padà ẹni ẹ̀dẹ̀ ti délé tó bá fẹ́ san zúrà àti asùrù yẹn padà yóò san ní san ìrìn àjò náà torí pé àsìkò tí òun yẹn bá tí òun yẹn fi lọ mọ́ lára ó sì wà lórí àjò náà ìgbà tó délé tán tó fẹ́ san kò ní kò ní san ní san tilé yóò san ní san tìrìn àjò náà ẹni tó sì bẹ́ ń lé tásìkò ìrún zúrì tó gbà ń lé àsìkò ń gan olóbọ́nù ọ̀rọ̀ òkè zúrì gbà tí ó débi tí ń lọ ó ti ń lọ bí nǹkan bíi aago mẹ́jọ alẹ́ sẹ̀ǹkọ́ zúrì àtàsìrì ti lọ zúrì lè ti bà nílé tí o bá san zuru yẹn padà lórí ìrìn àjò yẹn kò ní sọ ìrìn àjò yẹn wà torí pé bó ṣe jẹun bẹ́ẹ̀ náà ni ó ṣe kí ni o bí ó ṣe san ni dábàá ń sọ àbí nàbì sọ wípé wàyàkùdíyà àrà náhùn máa fà tẹ̀tù yóò san níbàámu sí bí ìrún yá ṣe kí ni o ṣe bọ́ ọmọ lọ́wọ́ nǹkan àbọ̀ríyá kọ̀dọ̀ ha àbọ̀ríyá tó bá yẹ pé ìrún ẹni tó wà nílé yóò san ní san ẹni tó wà nílé nǹkan àbọ̀ríyá tó bá yẹ pé ìrún yẹn ìrún orí àjò ni kọ̀dọ̀ ha sáfàrí yóò sánà nísàn ìrún orí àjò sàwáwùn kára ìnà kọ̀dọ̀ wọ́n ló wá sí sí gbàdúgbà sọ́hùn fi hábọ̀rí ó ti wà nígbà náà ni a ó fi sáfàrí àbúrò àjò lọ wà bó bá ṣe jẹ́ òun ni ó ṣe sán kì í ṣe níbàámu sí ibi tó bá wà ṣùgbọ́n gbà mí bẹ èèyàn lè jẹ ìrún bóyá ó jẹ́ ìlú zubo mathalan ò sí rí zurich ó sì wà lórin àjò ìgbà tó wà padà délé ó délé ní déédéé bíi bíi aago márùn sí mẹ́fà bẹ̀tú òun ò tí wọ̀ sẹ̀kú rírìn àjò lásìkò zurich bọ̀ tẹ́nìyẹn bá délé bó bá fẹ́ san ìrun yẹn yóò san ìrun yẹn ní pípé torí wípé àsìkò ìrun yẹn ò kulẹ̀ tí ì lọ tó fi délé àsìkò zoro àlàásùrù yẹn kò tí ì lọ tó fi ṣẹ́gun yẹn tó fi délé so yóò jẹ́ wípé yóò san ìrun yẹn ní pípé ni akálàṣe àsìkò àlùwọ́kùtù ad-daruri òun ló fẹ́ san ìrun yẹn ṣùgbọ́n tó bá pé òun ti lọ wọ̀ kété kẹ́ni yóò tó dé àsìkò zura kásìrì ti lọ ajẹ́kù ti jẹ́ ní ìrun orírìn àjò yẹn tó bá fẹ́ padà sanlé yóò san ní san ìrun orírìn àjò sọ àwọn àlàyé yìí ajẹ́ ká gbìyànjú ká yìí dáadáa kí ló lè fà á téèyàn sọ wípé níbàámu sọ̀rọ̀ tá a fa sọ ẹlòmíì ó padà lọ kọ̀ǹkúlù ní èmi rẹ̀ pé àbájọ àfáà náà sọ pé èèyàn lè máa jẹun àti ìbáyé pé wọ́n fara mọ́ kéèyàn máa jẹun ni wọn ò ní máa ṣàlàyé rẹ̀ báyìí tòlẹ́ lòmíì tó bá kàn ti kásùn bá ta yòókù ìṣáyìn ní ọ̀sán ní ọ̀mọ̀sán ògbó ẹ̀pá ìwọ̀ yóò ní páàbù kọ̀dọ́wù yàní máa fi dí mẹ́tìmẹ́yà sọ̀làwà àti tó ń àwọn nǹkan tí islam gbà wọlé tó fi lè jẹ́ kéèyàn jẹ ìran òun là ń sọ nǹkan tí islam gbà wọlé tó fi lè jẹ́ kéèyàn jẹ ìran òun là ń sọ nínú tí islam gbà wọlé tó fi lè jẹ́ kéèyàn jẹ ìran ọ̀kan nú ẹ̀ ní asahawu awu nìsíà dáni akulu nìsíà kéèyàn gbàgbé àwọn ọmọbìnrin wa lè rè pé sèyàn lè gbàgbé fún possible bẹ́ẹ̀ dáadáa bóyá ẹnìkan ìyàwó rẹ̀ ó fẹ́ bímọ lápòjúwe ní nǹkan bíi aago mẹ́rin òru ló gbé jàǹdàjàǹdà gbé lọ sí iléewòsàn àjọ gbèrè iléewòsàn tó ń di bíi ilẹ̀ tí fẹ́ máa má ìyàwó rẹ̀ kúrò wọ́n sọ wá pé mr sososo sẹ́yìn lọ obìnrin. Ah, wọ́n ṣiṣẹ́ abẹ fún ìyàwó yẹn ah, ṣàbí ẹ ṣàánú lọlọ ẹbà ló ń jẹ ọba jẹba ọba nítorí ọjẹ ọlọ olówó wa bẹ èló ni kọ́kọ́ kọ́kọ́ kó three hundred thousand kalẹ̀ báyìí three hundred thousand bẹ́ẹ̀ ni ẹ̀rí gbogbo tí ó ti sá lọ nínú ọpọlẹ wọn ni àkọ́kọ́ ìwé ìjà kọ ẹ kọ́kọ́ lọ wá abẹ́rẹ́ yìí ẹ lọ wà wá bẹ́ẹ̀ bá rí lọ síbi ẹ wà lọ bẹ́ẹ̀ bá rí bí ẹ wà bí bẹ́ẹ̀ bá rí bí ẹ wà lọ bí ẹ wà ní èló ni wọ́n ń ta abẹ́rẹ́ yẹn pé abẹ́rẹ́ yẹn o one five ah, ó sì ní two thousand lápò sẹ́yìn pẹ́ẹ́mì ẹ̀ ti sáré lọ lọ́ra kan ibi tí ń sáré nǹkan yẹn mọ́jọ́ yà ń lẹ́nu àsùnbọ̀ ọkọjá kò ní í mọ̀ subhanallah ọlọ́mọdé àwàlà yóò gbàgbà yẹn sùgbọ́n tí ó bá fi máa padà dé tí ó ṣe gbá tí ó ṣàwo bí ó bá sọ̀rọ̀ àwọn aago méje kankan wúwo ẹ ti wọ́n sábà gbogbo ní àìtúlọ̀ mẹ́jẹ̀ wá àìtúlọ̀ ṣe kíní kan wá ẹ̀yin ni ó máa bá káàkiri sọ̀sàdé ní àkàtọ̀ ọmọ gbé àbáyé ní pẹ́lẹ́ lọ́lọ́ ìyàwó yín ṣe bí wọn o alhamdulilayi ọ̀gá mi mà tí ì kírun yọ̀ọ́sẹ̀ wà tí ì pé òun ò tí ì kírun irú situation or condition báyìí ó ti gbàgbé ó ti ṣe kí ni o ó ti gbàgbé kò sí rẹ́ni tó tún lè tètè pàkíyèsí ẹ̀ sí sórí èyí lè wáyé báyìí tó yẹn là ń sọ ìṣepẹ́ni tó kàn mọ́ọ́mọ́ fún fídọ̀ tásìkò ọ̀hún lọ́mọlọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì wọn lẹ́ni tó sùn gbàgbé anáwó oorun kéèyàn ó sùn àwọn nǹkan tí sẹ́dá Islam gbà ọ́ lọ èèyàn lè sùn nígbà míì kálọ̀ mi lè gbé ọ̀rẹ́ ọ̀rẹ́ ó kí ìrun zúrì tán tó bá fẹ́ ìlérẹ̀ ó wá mọ̀ máa lọ bí táwọn èèyàn ti ní máa dà á láàmú tí ó jì ó di láago mẹ́sàn-án alẹ́ látẹ̀yìn zúrì ìta tí ó ní à àtìgbà wọlé tó sùn wọn bó ń ṣe kí sùn kí tán zúrì náà ló ń sùn ẹ rí i pé àsìkò àsìkò ti lọ irú ẹni ẹ bẹ́ẹ̀ kò lẹ́sẹ̀ ó sùn gbàgbé ọ̀hún ni wọ́n ń sọ̀rọ̀ kọ̀dọ̀ òye o èèyàn ni wọ́n ń sọ. bákan náà ẹlòmíín bẹ alìdùmá ó dákú ọ̀ọ́kọ́ wà ní state of coma coma mà kàtí ń ṣe olùlàjúlẹ̀ bàbá ẹ̀ kò mà kàtí ń ṣe mọ́ ọwọ́ àṣẹ bẹ́ẹ̀ látàárọ̀ títí títí àṣùbà gan kò rásùbà ṣe gbàtí ó padà mọ jí sí bí aago mẹ́wàá alẹ́ lójoojú gbàtọ́ bá lajú àmàtà rẹ̀ balẹ̀ yóò kírun yọ yóò san àwọn ibi tí Islam sọ nìyọ ṣùgbọ́n pé ẹ à ń ṣèlú à ń ṣàkíkọ àyè wà á yọ ọ́ lẹ̀ títí tásìkò òun fi lọ àyà ń ṣe náwó ni àbẹ́ ń ṣe ńlá ní ẹ̀kọ́ o turuba anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni man fatati as-salatun faka anama watarọ ahulahu wamala anabini ẹnikẹ́ni tí àkókò irun kan tó bá bọma lọ́wọ́ àsìkò irun ó bọma lọ́wọ́ sọláàtì ìkan nínú yìí lásìkò ẹ̀ bá bọma lọ́wọ́ wọn lápẹjù ẹni ẹ̀dá ẹ̀dá bí ẹni tó pòfo tó pàdánù àwọn ọmọ rẹ̀ àti dúkìá rẹ̀ ẹni tó ṣe pé wáyà nǹkan dúkìá tó ní lápẹ̀lú bí ọkọ̀ ọwọ́ kó òun ọmọ àti ìyàwó gbogbo wọn kóra wọn bẹ̀ ibi tí wọ́n ti ń lọ ọkọ̀ bá gbiná kọ́lọ̀ ń kó sọ wọn bẹ̀ sowó nìkan ló ẹ̀sìkẹ̀ gbogbo àwọn yòókù jóná mọ́nà jẹ́mọ̀ àrùn ẹni tá a bá rí tá a bá fẹ́ bá kẹ́dùn ẹ̀rí wípé àánú rẹ̀ ó ṣèyàn gan èèyàn ó máa bá kẹ́dùn lórí tó ṣẹlẹ̀ sí i bó ṣe yẹ kó rí náà ni ẹni tásìkò ọ̀run kan bá bọ́ ma lọ́wọ́ bó ṣe yẹ ká bá kẹ́dùn hmm? ka'annama wàtàrọ ahlahu wa mala bí ẹni tó pàdánù dúkìá rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ so bọ́lá ọ̀run ṣe ríṣe so yàtọ̀ sáwọn ìdí tá a sọ yẹn kò sídìí kankan tásìkò ọ̀run lè fi bọ́ mẹ́yọ̀ wá dẹ́n èyí tó tún lè kú òun lẹni tó bá wà lásìkò kó ń gba ẹ̀mí èèyàn ńlá lápèjúwe medical doctors tó ń ṣiṣẹ́ abẹ fẹ́nìkan tí ó sì gbọdọ̀ dáwọ́ dúró àsìkò tó fi wá ṣe nǹkan yẹn kò tí ì kánsìrì tó fi bẹ̀rẹ̀ ó sì ṣe títí títí lápèjúwe ó ṣe wọ aago mẹ́wàá lẹ̀ irú èyí ni a kò lẹ́sẹ̀ tó bá ti ṣe tán kó lọ kírun ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ẹni tẹ̀sí yé yóò máa wo àsìkò tó ń fẹ́ ṣe nǹkan yẹn yóò kàn sí àsìkò yóò rò òun náà èyí tó wá ṣe pé kò wá ṣe é dọ́gbọ́n sí tí wọ́n fà ah, hours tí wọ́n lò yìí ó ti plan pé four hours lòun ó lò kò wá gba four hours mọ́ ó tún wá jù báyìí lọ tí tásìkò òun fi lọ máa irú dókítà ní ìrẹsẹ̀ ọlọ́run bá subhanahu wa yóò ṣàforíjì fún àwọn yẹn ni wọ́n ń sọ wípé dídá ìrún padà bí wọ́n ṣe dàpọ̀ àwọn ni wọ́n ń sọ kì í ṣe ẹni tó kàn mọ́ máa fi wọ́n fídọ̀ tó ṣe kí ni o tó pààrùn tì tọ́wọ́ ni ṣèbí kọ̀dọ̀ òun bẹ anytime òun lè ṣe kí ni o òun máa san ìrún yẹn padà ṣáàlá tààlà ní kò fún abẹ́rẹ́ àwọn Allah subhanahu wa ta'ala lórí ti àgbẹ̀yọ̀ náà di kí ṣe wà láǹfààní bí nílẹ̀ tààlà Abdul Hafiz mọ́tà yẹ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته